Ah! orí orí gbogbo ẹ̀kẹ́ ti rí wọ́n lù ọ nílùú bàrà ah, ah. wọn náà lọ́rọ̀ gbọ́ ò lọ́rọ̀ gbọ́ rárá oh. pàá lónìí pàá lọ́la oh. pàá lánàá bó ń gbójú wọn bá fọ́ra bàràbà náà ní ikú. ara ń ro mi. ara ń ro ọ. àmì orí mi. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọkọ mi. pẹ̀lẹ́ orí mm, mm, mm. ẹ̀ka níbi kúlíkúlí máláì. sọ ma pé àgbà lọ́jà lọ yìí. àgbà ló kó fi ah. wàhálà lẹ̀ ah. kó fi jàgídíjàgan yìí ah. lẹ̀ kó para ẹ. ọ̀nà mi ń ṣe ni wọn náà ní sẹni ìwọ náà bó lélẹ ni. ìdá mi mú ọ̀nà mi sẹni. níjẹ́ o ti ń lù wọ́n nǹkan wọ́n bá bá parẹ́ kọ́ ọmọ pa mí hmm. orí ọmọ pa mí ọkùnrin ọmọ parẹ́ lọ̀rọ̀ rẹ fẹ́ dà o tiẹ̀ wá rí ọ̀rọ̀ rẹ o tiẹ̀ wá gba ọba kí n mọ̀ ọmọ bí o ti kí n bì ọ́. ọkọ mi àjàdí dákun mọ́ jà mọ́ mọ́ jà mọ́ mọ́ para rẹ̀ mọ́ para rẹ̀. Ah, àgbẹ̀sán ah, ah. àgbẹ̀sán. o tí n bá mi ètò ọ̀rọ̀ yìí o wọ́n gbẹ̀sán. àgbẹ̀sán. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mọ́ jà mọ́ àjàdí àgbà tí ń kàn ó ti ń dàgbà lọ mọ́ jà mọ́ ètò ọjà ti tó o hmm. mọ́ jà kiri ìgboro mọ́. ọ̀rọ̀ ro mi o eh. ọ̀rọ̀ mi o. torí bàbá parẹ́ kọ́lọ́ má jẹ́ ọ̀pá èmi kọ́ lọ́jọ́ tó dé jẹ́ ń bọ́ fi wọ́ ọ. àbórí orí kankan kan mm. ọkọ mi má jà mọ́ sóò ti gbọ́ ah. ẹ̀ mọ́ ń bí ọ ni o ah. má lọ para rẹ o ọgbẹ̀sán àmì nígbà ò nígbà ah. ó ná mi iṣẹ́ ni ọ̀ lè dá mi mọ́ ná mi iṣẹ́ ni. àjàjì. tó ti gbọ́kọ́gbọ́ tó dé irú wọn lẹ́ àjàdí kọ rẹ mi ó wà ń bẹ̀ obì lọ́wọ́ lẹ́yìn ọmọ kò sọmọ mu ìwọ lè yan Bruce Lee yan atọ o ṣe bó o sọ ọ̀pá bàbá rí bàbá ló ń pààyàn. ẹ ní sí oore bẹ́ẹ̀ ìwà gbogbo yìí ah. ṣé ọ̀rẹ́ ní ìbẹ̀ ìwà ẹ̀ṣá bí àwọn eléwédú àkùtì agbára tó ní Mustapha sego bọ́ níbàrà wọn ṣe é lè tọ́jú ẹwà dé ni ṣé ẹ ti sọ ẹmí di ọ̀dẹ̀ òponu dídínrín tẹ́wé kò mọ̀ ọ́n kọjú pé kó ṣe kí ni kó jàjà oníjà lọ mo ò ní jèrè gbogbo yín sábẹ́ ìwàlẹ̀ kankan. àwọn òní bínú fún wọn ká tọ̀ ní wọ o ti yẹ bó sì lórí ẹ máa ń kú nú fún àti wọn bọ́ọ̀lù máa ń wù ṣùgbọ́n ayọ̀dẹ̀ làwọn àṣẹ yìí o ti yẹ. sotí ẹmu kò ń ṣẹlẹ̀ wọn pe lójú ogun mọ̀jàmọ̀sá ló máa máa kíkọ́ ojú ti yẹ. mọ bí wàhálà yẹn ṣe ṣẹlẹ̀ àwa ti rò pé àjàdí afilẹ̀ síbẹ̀ yẹn pé ọkàn wa balẹ̀ pé alákọlù wà bí bọ́ọ̀mù akọ̀dẹ̀ sá lọ ní tiwa pé o máa bá àwọn bí ìyá wọn tó bá pé one million wọn ni dúró ó sú ọ̀ fún ẹ. ti yẹ ó ti yẹ àjàdì kò kí dé bá ní káyẹ rí ó ti dé bẹ́ẹ̀ náà nìyẹn bíbọ̀ ẹ̀ ní ẹ̀nà kí ló ṣe àjàdì. ọ̀rọ̀ yẹn ti yé ebi lọ tẹ torí èpè ẹ bá ti dé ṣùlẹ̀ àga wọn tó ṣèkún bíkún blóńbló àtẹ̀yìn gbẹ̀wọ̀n dìdìrín méjì tó yẹ pé àbọ̀ abá ni ẹ má fọ̀ o lẹ́yìn mi ṣe wà yín lásán mo fẹ́ gbàlẹ́ ni pé ẹni wuyẹ̀ tẹ́ bá ti wà ẹ má tẹ̀ ṣe kí ni ẹ má ẹ má pè mí sí mo lájẹ. Àjàdí sórí ó tó kó bú wa lóòótọ́ torí àzìn ìtawà náà ṣe ń rọrùn ṣòye ìwọ ni màá bẹ̀ má bínú má bínú àbí ọ̀rọ̀ ẹ lèmi àti ìyàwó mi gan sọ àbí kí ni kí ni nǹkan tó sọ. òun náà ni mò ń sọ náà ẹ má bínú ẹ má yẹ kọ́ kékeré dàrin irú. wọn so jọ má bínú jẹ burẹ ìbúrẹ́ dùn ju ṣàwámà lọ ah, gbàgbé ń pa ẹ̀ ni ó ti wáyé ó ti wáyé ọ̀rẹ́ mi ó yá má jẹ́ ká ṣàmọ̀ jẹ́ ká ṣàmọ̀ rẹ́ mi tí wọ́n wa ní ẹgbẹ́ tó ṣe ti ń le jù àjọ gbà ni ẹ aláyọ̀ jẹ́ ń a máa fi inú jẹ òbí bẹ́ẹ̀ lẹ̀ àwọn ọkọ ìwà bẹ́ẹ̀ ìwà bẹ́ẹ̀. èmi ní ní tòótọ́. ẹ ẹ ọ̀yà rí. ẹ ẹ lè bá mi sọ̀rọ̀ sí lóòótọ́. ó ti yẹ ọ̀yà. but pẹ̀lú condition kan ni o. èmi kan ti mọ condition yẹn o fẹ́ lọ pe ilé ìsun lálẹ́ yìí. ẹ mọ̀ kó tẹ̀ láti rí lé yìí kó tẹ̀ la kò ń ṣèyàwó lé kò ń ṣèyàwó lé ilé ó kàn lọ ó sáré sọdún ọkọ̀ sọ̀rọ̀ gbé sí lọ́fíìn yìí ni torí ìlàsọ̀ lálẹ́ yìí ń fẹ́ lọ balẹ̀ ọba ìkẹ́lálẹ̀ ìṣá. ẹ ẹ tó yàrá yẹn àdáyé tó àlè àrìrì. ẹdùn ẹdùn ẹdùn ẹdùn ẹdùn serious ó dà pọ́n dín in ṣá irọ́ o mi ò lè fẹ́lẹ̀ bá yín ṣeré o bí n pé mo lè fi bá yín ṣeré mo lè fi bá yín ṣeré láyé lọ́rùn ṣùgbọ́n ah, ẹ má lọ wá bí o sóye ìlàjì bébì tí a máa lọ. olórí burúkú àmúniẹ àmúniẹ. bí n pé nìkan lájọ ń jẹ pele lahun ṣé mi pé nìkan ẹgbẹ́. olóòwò pele bẹ́ẹ̀ ni mo ṣe mi fún ẹ. màá ṣe mi fún ẹ màá ṣe mi fún ẹ jáde. fún mi lọ́mọ rẹ alọ́mọ ló láyé ah <laughs> tó ṣe làǹtìlàǹtì kódà. Ah, ọkọ mi ọjọ́ mẹ́ta ìyá rẹ̀ ń kọ́ kí mú ọlọ́run fi sùn o ẹjọ́ àjàdí fi sùn yìí o torí pé ẹ̀dẹ̀ jẹ́ pé sí máa mi ló yẹ pé kí n wáyé wà o ẹ̀kọ́ tó ṣàyẹ̀ lánàá bá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. mi bá ti sí mi kàn ń wí lórí nǹkan tó ṣe nǹkan ẹlẹ́tì dùn mí kì í ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ kó ti pẹ́ kẹta báwo pé jẹ́ kúkú scatter everywhere kí n bá sọ̀rọ̀ ká lè yanjú ẹ̀ bí ẹ ṣe ń bá sọ lọ́tì ń bínú àjàdí wá pè mí ẹ̀rọ pé ẹ̀yin àgbàlẹ̀ wọn sọ pé ẹ̀ńtà bá nà lára máa ń ta mo wá fi ọwọ́ ti àjàdí láyà tó máa da lẹ́fìtì bò mí bá gbọ́ ọrùn mi wú ẹ̀yọ̀ kan ṣe ó dàbí méje lọ́rùn. Ah, dákun dúró náà kí ni jẹ́ lẹ́fìtì. àti blow blow apá òsì. Oh, ó ẹyọ kan ìdúró dàbí méje lọ́rùn mi ọrùn ẹ skátà gbogbo orí báyìí kan ti dàrú. ọrùn nǹkan ti nọ́ọ̀kì gbogbo nǹkan tí mi sọ fún ikọ̀ mo kọ́ kalẹ̀ jẹ́ tó padà wá sọ fún yín nǹkan tẹ́mi tẹ́mi sọ fún mi mo ṣe wáyé tí máa fi lè balance padà wọ́n máa rún àjàdí gan àwọn tèmi kan bá dé nígbò wọ́n máa ṣàjàdí bó ṣe wù wọ́n tẹ́mi ṣe wá sọ fún mi ẹjọ́ rẹ̀ máa mi. ṣẹ́gun ọ̀sán Ah, kò sí pàtàkì tèmi onípadà mọ̀ tó rántí pé mo ti mí sí báyìí tọ́ba dẹ̀ ti wá ní tí wọ́n rí mi wọ́n máa ń rún àjàdì ah. kọ́ tí nǹkan fẹ́ sọ fún mi pé kẹsàn-án bá jáde pé tó bá ti sùn kó máa ń sùn wọn ra tó bá dẹ̀ ń rìn kó máa wẹ̀yìn tó bá ń jẹun kó máa wọ̀ túwó sí tó ń pé kí ni táwọn tèmi kan bá ń rún ọmọ àṣẹ léṣe ọmọ àṣẹ níyà. wo sẹ́gun má torí bẹ́ẹ̀ o mo ti gbọ́ kódà bọ́dọ̀ tí ń tẹ̀ wọ́n jàre. hello hello ó tiẹ̀ dá bọ́lájí wo ṣé ọ̀fẹ́ sìnkú báyìí ṣé ọ̀fẹ́ kan pé ọ̀pẹ́yà rẹ̀ ti kú Tá o bá ti fẹ́ sìnkú tètè mọ́ bo tètè mọ́ bo kọ́ wọ́n mú àjàdí kọ́ mọ́ pa mí. Ah, ah. Mami, nǹkan tẹ́ ń béèrè yóò máa ṣòro ṣe o. Gbogbo ìgbà àjàdí ni àjàdí ni tó fẹ́ pa mí ni. Ọ̀sán para mi ò lé. Mo bá tí mo sọ ẹ̀gán mo fagbára sọ ni. <laughs> Mami ó máa ṣòro mi lè bá gbé. Mi lè bá gbé o. Ìṣerúwà burúkú tó ń wù yẹn lèmi á fi bá gbé. Wọ́n ti wà lọ́dọ̀ rẹ yóò mọ bẹ̀rù rẹ̀. Ọlọ́pẹ́ mi jóni ló fi ṣe ogbè tí ń ṣe yìí. Yóò bẹ̀rù ẹ̀ yóò gbọ́. Ẹ wo wàhálẹ̀ ti pọ̀ ju ẹ̀mí mi lọ. ẹ ẹ o ti gbọ́ yín ẹ ṣáfẹ́ kí wọ́n á mú kó máa bọ̀ lọ́dọ̀ mi bí màámi kò lè bẹ́ mi gbé àjàdí ò lè bá mi gbé ó wà bẹ́ẹ̀ lásán gbogbo àwọn wà tí mò ń gbọ́ pé òun yẹn àti ṣé ọmọ bá ní tọ káfa ní tọ ni mo gbọ́ màámi mo ti gbọ́ màámi rò ó náà mi sọ fún yín pé yẹ̀sọ̀. ọkọ mi ọ̀rọ̀ rírò kọ́ wálé ọwọ́ bá mú ni má jẹ́ ọ̀pá mi báyìí dákun. màmá ro. ọkọ mi òbí ń jara àlódò ẹranko yáyó dákun ọkọ mi ọwọ́ rẹ̀ ó rókè dákun má bínú ni o wá mú má jẹ́ ọ̀pá mi. ọ̀rẹ́ mi èmi ni yes ma ṣẹlẹ̀ lóògùn yìí. mo ń lò mo ń lò. Ah, okay. rárá o overdose ni ẹ o bọ́n ṣe kọ́ sí ni kẹ́ ṣe máa lo ara mi yes ma pẹ̀lú ògo ọlọ́run títí ìrọ̀lẹ́ ọ̀la ẹ máa rí alert àmín àmín àmín ó wà ń bí bọ̀tẹ́ ẹ lè fowó mi sọ̀rọ̀ yes ma mọ́mí máa pè yín ẹ má wọ̀rẹ́ máa pè yín ẹ jẹ́ kó máa fi káàdì ìṣẹ́ wọn. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ lè tó And I know you're gonna say this. Please don't talk about it at all. Kò in sí It's sí kankan. Ó ti ń lọ, ìsọ́mọ mi ò ń bọ̀ ń bọ̀ soi. Ita batete lọ sọ́dọ̀ wọn. Nǹkan tá à ń sọ yìí, tábà tètè handle yìí, olóhùn ẹ̀ka jáde pààyàn ní ìyá. Ìyá yìí ti dàgbà irú wọn handle àjàdí mọ́ jẹ́ kó máa wa ń sọ́dọ̀ wàá lè ran ojúmọ́ fún rẹ̀ wàá kọ́ ọ̀bẹ àwọn nǹkan tó fẹ́ kó ṣe àwọn nǹkan tó fẹ́ kó ṣe. Hmm. àwọn nǹkan tí mo fẹ́ kó ṣe àwọn nǹkan tí mo fẹ́ kó ṣe. Hmm. ọ ní rí bó ṣe ń sọ ìmọ̀ ẹ lè má láìkì nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá ṣe nọ́sẹ̀sì tó ṣe lọ́dọ̀ màmí èmi á la orí ẹ̀ mọ́ gìrì má fọ́ lórí dànù. ọkọ ọlọ́run jẹ́ ká ní òkú ah, eh, e, e, e èèyàn má jẹ́ kó pààyàn ní yàrá ìtọ́jọ́. it's okay mo ti gbọ́ màmá ro mo sọ fún màmí náà pé màmá ro màmá ro sẹ́ ah what are you thanking me for mo ní màmá ro i didn't say i didn't tell you yes. i trust you. yes. i trust you. tèmi àwọn aṣọ tẹ sọ pé fẹ́ ṣe lọ́dọ̀ tekofidi tailor yẹn. ọ̀ọ́ uh-uh, àti kò fún. Ah, ṣé kò dẹ̀ wà expensive jù. in fact price ẹ wà reasonable gan-an mo dẹ̀ gbọ́ pé kò ń disappoint náà. Eh, ah that's good àwọn aṣọ́kọ tèmi náà fẹ́ ṣe ni mo rí eh, lady yẹn ẹ̀kọ́ bíi tẹ̀lọ̀ in fact òun ló ṣe léyìí tí mo rí. irọ́ ni òun ló ṣiṣẹ́ sí crazy really ó wà very creative. lady yẹn mọ iṣẹ́. seriously. kó o mọjọ́ ẹni one forty body thomas sùúrù lérè ló wà no this is nice no this is nice i love this èmi náà ṣe aṣọ lọ́wọ́ ẹ̀ nìyẹn àbí ah, àmà ah, ṣe bí mi choice òun lọmọ tó ń sọ ń sìn. kàǹkó rí bó yín dán fún màdàkẹ́ yóò máa rí. bẹ́ẹ̀ rọ lọ́hùn ara mi dẹ̀ bù máa ṣọ. I want to be like you when I grow up. like you everything is bling bling bling bling <laughs> married person ọ̀gá. ẹ wo ẹ má jẹ ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ jàre abẹ́rẹ́ tuntun tó tún ṣẹlẹ̀ báyìí lọ́dọ̀. kí ló dé ṣe fẹ́ relocate ni. ọ̀nà náà ìwọ ọ̀lẹ́ ah, máa ṣiṣẹ́ kan. bọ̀ ìyẹn kọ́ ló ti wá ṣẹlẹ̀ lẹ́sẹ̀. ọkọ mi ló pè mí ló sọ wípé àbúrò òun fẹ́ máa gbé pẹ̀lú wa beautiful. ìyẹn dà náà alice ò ní máa feel bored tílé bá tiẹ̀ wà boring wàá máa ríyàn bá gist. You know? Mm. àbúrò yẹn tẹ̀ náìsì. tó ń dùn ẹ méjèèjì tó ló ń jù náà hàn ń dá padà ọkọ ẹ wá ṣe nínú ilé ẹ àbúrò ọkọ ẹ fẹ wá máa gbé yín wo wo. náìsì òṣì náìsì wo nìyẹn irú èèyàn dáadáa wo nìyẹn ó máa bá ọkọ ẹ sọ ni pé kó fún níta kó lè owó yẹn lè wá dáa o in ah. fact tí wọ́gọ́ bá rí wá láìkẹ́ o. a má kéré fún ẹ o má dá lóhùn o àti ẹni kò fọ́lò kò sí nǹkan tó burúkẹ́ bí ọkọ èèyàn bá yàn gbélé ìhà tó bá kọ sí wọn làwọn náà máa kọ sí ẹ ṣòtìgbọ́ má jẹ́ má dá lóhùn. wo bí ìhà yẹn ìta ni kò ti kọ́ sí ṣòtìgbọ́ ah. wàá wá sọ fún ọkọ ẹ wàá bá sọ gbogbo nǹkan tọ́lọ́run fún ẹ tó máa fi ń bọ́kọ ẹ sọ̀rọ̀ wàá fi bá sọ̀rọ̀ pé kó bẹ gbalẹ̀ fún níta tó bá ti ń bá ẹgbẹ́ ìsìgbà yẹn ló máa rí ẹ tán ó máa mọ̀ ẹ tán ibi tó kù sí àti ibi tó kù gbogbo ẹ̀ ló máa mú ẹ ara yín ni o òkèrè lọ́rẹ́ ti ń dùn o. ìgbà inú máa lóò mọ gbàgbé o máa wọ́ gbé. wọ́n máa ní pọ́ǹtì. èmi lórí tèmi ò pé àbúrò ọkọ ilé ẹni ilé ẹni. òun máa ń sòótọ́ rẹ̀. E, no èmi lè máa sòótọ́ rẹ̀ ẹ jẹ́ kó tiẹ̀ sínú igbó jẹ́ kó darí ẹrú ti gèmí jẹ mú kàn. ta ló ń gi ẹjẹ kékeré oníkan tí òní tẹ́ bá ti yanjú iṣu yẹn sáfù yètè pè mí ṣùgbọ́. ẹ má wọlé máa gbá yín láàdùn mi lókè lè jù. yàrá you are running late now. ó mọ kan dọ́kàrà ló ń tẹ̀ máa bá yẹn sìn yẹn sẹ́tù pẹ̀lú bọ̀bọ̀ rẹ̀ ó wà important ṣùgbọ́. máa bá yẹn sìn. má wọlé wọ Don't worry, I'll, I'll get back. Hold on, hold on. Any. Please, I'll call you back. I'll call you back. Show! Any. It's ojú ẹ̀ rí ó ti pẹ́ ibo ló gbà lọ. láti secondary school àbí ṣé ṣé mo mọ ọkọ tí mo ń sọ sá. irọ́ ni o irọ́ ni irọ́ ni irọ́ ni irọ́ ni. tálẹ̀ tálẹ̀. ajadi akíndélé tó máa gbá òsè tó lọ́wọ́ mi kọ́ ẹ̀yìn àjọjọjọjọ sọ sọ sọ sọ sọ ajadi sọ show, show, show, show, show, please, please. Oh, this one, please, please, please. I'm not waiting. Yeah, you know Boyfriend mi ni. Ajadi, boyfriend ah, mi. Ajadi oh, eh, ah. schoolmate mi ni. Kí ló you, na? Classmate ni. Schoolmate You ni. Okay, schoolmate. Eh na. Ló máa ń dì mọ́ ẹ tó yẹn kọ́sí ah, mọ̀ kọ́ lé. kíra wa ti pẹ́ nìyà ó bá fẹ́ yẹ ṣe go kí ló dé tó lọ. kí ló dé ṣe bá. ẹ bá bá balẹ̀ ẹ kò ah please please please please eh? please please please jọ nítorí ọlọ́run àjàdí ah, ọlọ́run ní pé tí ń yà jẹ́ sí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ti jẹ̀bá dín yẹn bẹ́ẹ̀ ẹ eh, ní létà ẹ má wọ ní ẹ̀gbọ́n ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́. Eh, ah, ah. ó bó ṣe dìbọn tán ó rí iná tó lọ́sàn. wọ́n náà wo wo wà á mọ́ bẹ́ẹ̀ ni. sọ̀rọ̀ mo ti gbọ́ ṣáàjẹ́ gbogbo ẹrù tèmi pè ìyẹn la fi ní ní yíyọ. hello. ọ̀rọ̀ ẹ má pè báyìí. babe Annie. what's up. welcome dada. how are you. i'm fine. how oh, ah, ah, are you. ó yà yín o. ah alálejò. ah rẹ jàdí. ẹ rà sà. báwa. báwo ni trip mi. àìwá dúpẹ́ fọlọ. you're welcome. ojú yín dán kò tẹ̀ ìgbà tí wọ́n sọ pé bóyá ẹ̀gbọ́n mi tọ́jú yín wọ́n ń tọ́jú yín gan ni ibi tó ń bà lọ gan ni hmm. ọ̀dà mi ẹ̀yin ẹ̀kú iṣẹ́ yàrá mi dà. ẹ tẹ̀ ṣe ní sùúrù díẹ̀. ọ̀ọ́ ní sùúrù yàrá mi dà ẹja lọ. Ajadi ó ń kí ẹ wá tiẹ̀ ní sùúrù kó kiná kó tó máa béèrè yàrá ẹ̀. mo ti kí wọn. honey please show him to his room. ok ẹ jẹ́ kí n máa ń gbé e. ẹ má ṣe ọ̀rẹ́ má ṣe ọ̀rẹ́ má ṣe ọ̀rẹ́. ẹ ẹ lẹ́mìí ló ń bọ̀. irú ẹ̀dá wo rẹ̀ irú ọmọ wo lè yí. ìwọ náà ló tó lé èmi kan mo tó ìwọ ló tó wọlé lé. ṣé mi adé lè bọ́ ọmọkùnrin gbé báyìí àìfarabalẹ̀ tí mò ń complain fún gangan ni ara ẹ̀ ò balẹ̀ àtọ̀ bó ṣe ń ṣe ó ń ṣe báyìí bí ọmọ ta. ká ló wà babe sometimes you man wonder bóyá bàbá mi ló bí ọmọ yìí. ó máa kọ́ ọ̀pẹ. I'll try. Yeah, please try. I'll try. ṣé um, oúnjẹ mo wà okay okay. màá um, jọ ìyẹn báyìí. okay. ọ̀ọ́dẹ́ ń kúkú tẹ̀lé ẹ. bá jẹ́ bẹ́ẹ̀ wá náà máa wà no <laughs> you need take it easy so O ó dàgọ́ mi mọ́. Tóyìn ṣé wọn nìkan lòyìnbó ṣerú ẹ̀ fún un ò fún ọ ní ìṣàpètì báwọn tí mi ò fi dá nǹkan mi mọ̀ àbí. ẹ gbọ́nà ṣé tí wọ́n bá rí nǹkan ẹ ò dá mọ̀ ni. ẹ ṣán kọrúkọ òun sí lára ni. ṣọ́ọ̀nì láti kọrúkọ ẹ sí lára ni èèyàn rí nǹkan ẹ òun ṣé wọ́n kọ́ ló ní. èmi mo ní nǹkan mi. wọ́n ló ní kò sí wàhálà. ó mà sùn mí kẹ́ ẹ ṣé bí nǹkan mi ni ṣé bí mọ nǹkan tí mo ní mọ́ ni. ẹ ẹ wo má bá a o ti yé ẹ. ó ti yé mi. ó fẹ́ sí yín ni. kì í má ì tí ì débẹ̀ gan-an mo mọ̀ tiẹ̀ ibi ìyè la máa tira dé. Ah, ló lọ. kí ló wá ẹ lọ kí ló wá ẹ lẹ́nu ìwọ ni mo gbóúnjẹ fún. Ah, ìbàjẹ́ wà lára ẹ o ó dẹ̀ náwó ṣọ́ọ́rọ́ṣọ́ ṣé torí tí ẹ mo ṣe ń dáná ni o fi òpè torí tí ẹ mo ṣe gbóúnjẹ wá sí dáínà ah, irú rubbish wo leléyìí náà. but àǹtí oyin fruit ni mo fẹ́ nọ́ mú mi débi oúnjẹ yìí. ẹ gbà mí kẹ. tí má sọ wá fẹ́ débi oúnjẹ yìí kò yẹ kó le tó le yìí. fruit ló fẹ́ mu ṣé wọ́n ló gbé síbẹ̀ àbí torí tí ẹ mo ṣe gbé síbẹ̀ ìwọ fẹ́ jẹ apple iṣẹ́ eh, èèyàn máa ní iṣẹ́ ẹranko ìwọ náà ápù ń ẹ̀jẹ̀ ó fẹ́ jẹ kùkúmbà ṣé lè jọ àwìn àwìn lẹ máa ń jẹ ní sáì dọ̀dọ̀ yín ṣé lè jọ àwìn ọjọ́ nílẹ̀ jọ jókòó sí bíbà wo báyìí kẹ́mi àṣẹjà dídé gbọ́nà rúùmù ẹ̀dọ̀ ọkọ mi ló ní bíbà àtọkọ mi la máa ń jẹ lọ́bì bí ọkọ ti fi gbọ́n ti fi fry ohun òṣì káàkiri tọ́jú àgàmà lizard márùn òṣì akọ ọjà bìrì òṣì lẹ́sẹ̀ onírànù torí tẹ̀ mọ́ oúnjẹ síbi nǹkan tó dá wọlé lé oníṣẹ́ lápò. àwọn sọ́dọ̀ máa ń kẹ́sì wọ́n mi lọ́wọ́ jẹ̀dí méjì ọ̀pọ̀ méjì àti islam méjì ó ti yẹ ẹ̀yà sáré lọ. wọ́n á yí dúró ìgbésẹ̀ àlùkò fún mi lọ́wọ́ máa gbà lọ́wọ́ ẹ̀sẹ̀ sáré lọ. ẹ jẹ ẹ jẹ ẹ jẹ. èmi làjà rẹ ikú rẹ máa pàjá wa ṣé ẹ̀yìn lẹ pélé ní bá kò ní dá fáwọn tó ní ẹ. o dàbí sórí yẹ. wà á pé ìwọ àwọn dákú pé àwọn tó ní ìwọ ní. ọmọ ọmọ fọ o sẹgbẹ wọn lura yín mi ó yà ẹ ní síbu orí rẹ bẹ ṣe wà á sá. ọ̀dà ìkọ̀sí ọ̀dà ṣe fún àwọn àti ṣe é ní bẹ́ẹ̀ sùkọ̀. èmi èmi yà yà èmi sùkọ̀ èmi. èmi sùkọ̀. yà á yìí. ẹni tó ọ̀gbẹ́ni ìdààmú yà èmi sà bá bọ̀ èmi bá bọ̀ èmi sà dájú mi èmi sà èmi èmi ó yẹ wa kò sí ọkàn yẹ wa èmi ìwọ kọ ọ kọ sí ẹyin kọ ya ẹyin kí ló ṣẹlẹ̀ kò sí ọkàn kí ló dé kí ló dé ajadi ajadi ní sùúrù náà ajadi ajadi ajadi kí ló dé ajadi sùúrù náà ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ṣọ́ọ̀ṣì èrè ni. wo ọkọ ayé àdé onísùúrù àtọwọ sábà bá sọ̀rọ̀. àwọn ọ̀nà bá sọ̀rọ̀ ni. ee antoni ti yu. ayi sùn gbàgbọ́ ayi sọ̀rọ̀. wọ́n ti sọ. alẹ́ ọ̀la yín ló jẹ o. ajá ni wọ́n lè ṣe báyìí àmàṣe kí ẹ. àjàdìkọ̀ mẹ́sàn-án ìwòye ṣe ìwò. àkíní gbogbo eléyìí báyìí ọláyin o ọláyin gan. bẹ́ẹ̀ ni kọ́ló fi jù mí lọ. ìwọ ojú ọkọ sí yàn olórí burúkú ni ẹ. máa wọlé ọkọ ìṣọmọ ọkọ ti tó well it's okay guy it's okay wọn àbúrò ṣàmṣọdé nàbí. bẹ́ǹsà bẹ́ǹsà. má bínú jọ. ẹ̀dọ́ wọn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn àwọn aṣẹ́kẹ̀ ajé ìbísùkò tó ṣe bí ìdíje a lè yá ẹ mọ́ o. Toma, João iye tó ń gbà wọ́n ń ṣe. ṣé ẹ fẹ́ alága ìyàwó ìdálẹ́. No fẹ́ kí gbọ́ ti bọ́ ọmọ mi lọ́wọ́ ni kí ló ṣẹlẹ̀. wá gbà sí ẹ wẹrẹ bá ma. ẹ bàbá ajé ma bàjẹ́ ni. ogun ló máa fún ojú nínú club. wà ló fa ọmọ òkè sílẹ̀ ló ṣe. lẹ́wọ̀n kó pọ̀ ju àwọn ọ̀rọ̀ tí ó ṣe ń gọ̀. ló ṣe. Maybe you go to close to you. Get out close to you. Àwọn olórí rẹ̀. Àwọn abáàlẹ̀ bọ́lá fún wa. Bébà jẹ́ dá lọ. furnish àwọn wẹ́ẹ́ ń bẹ́ bí gàlà bẹ̀rẹ̀ mú bí. jọmọ bínú kí ló yẹ kejì wọn náà fẹ́ gbé mọ́tò jáde oríṣiríṣi iṣẹ́ ìrànwọ́ ni iṣẹ́ ẹranko jọ ṣé ó dájà àwọn tó ń gbọ́ kàràbí tó ń wọ márùn wa lọ ni. bọ́ọ̀ṣ àti oyin ẹ lè bí mo ṣe rí yìí as in ẹ kàn wò délẹ̀ ẹ lè expect pé kí n gbé ọ̀kadà tó ṣe gbogbo sí mọ́tò nìkan bá àná ó bá pé bí wọ́n pé mọ́tò kan tó wà nìyẹn ẹ̀gbọ́n mi ní mọ́tò ẹ̀yin fúnra yín tuntun yín mo mọ̀ pé mọ́tò yẹn kò sẹ́ni tó ń lò òun ló fà mí fẹ́ gbé jáde. ṣàlàyé fún mi ṣé bó ló máa ṣàlàyé bá ṣe ń lìbù nínú ilé wa ìwọ ló máa ṣàlàyé ẹ̀ jẹ́ kí n mọ̀ pé mọ́tò yìí o èmi kọ́ ló yẹ kí n gbé jẹ́ ètè bọ́sà tó bá mọ̀ pé níbi iná kó lè tè lọ gbé kiri ọ̀dẹ́. ẹ má fọkún ṣẹlẹ̀ ọyìn àá wà. ẹ wo mi ò lè ṣe sáré èyẹ tó kù lọ́wọ́ fún ẹbí dé báyìí láíláí bẹ ṣe máa ṣe ó lè lọ síbi kankan ó lè lè rà jọ. ó dà ó dà ó dà èmi ò máa tó ẹgbẹ́ ó lè nà mí báyìí fíjá gbọ́dọ̀ nà mí. mo wọ mọ́tò ni mo dẹ̀ fún wọn ní two hundred naira ó yẹ kán fún mi lọ́dọ̀ naira. irọ́ ló ń pa irọ́ ló ń pa àwọn méjì lọ́jọ́ wọlé mo dẹ̀ sí pé ó

notice pé nínú ilé yìí tí n bá fẹ́ kí yín àbí tí n bá tẹ̀ kàn fẹ́ wo ojú yín ẹ̀kan máa ń lejú mọ́ mi ni ẹ̀ tẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ àtọ̀ ẹ̀ tún máa wá ṣe bí pé ẹ̀ mọ̀ mí rí bí pé ẹ̀ rí mi rí rárá. dáa mo mọ̀ ẹ́ yá mo mọ̀ ẹ́ dáadáa ṣé bí wọn ni mo help last time ní bus stop tí wàá ti kọ̀ǹdọ́tọ̀ tẹjọ́ ń jà lórí change ọ̀rọ̀ rẹ̀ yá mo mọ̀ ẹ́ náà but ṣó ti gbàgbé pé àwọn Yorùbá sọ pé ọ̀rẹ́ ọ̀tá mi ọ̀tá mi gbọ̀ngàn ni àǹtí tiẹ̀ ọ̀tá mi ni ṣó wọ́gbọ́n ti dọ̀tá mi nìyẹn. èmi ò kí ń ṣọ̀tá yín o ẹ má rí mi bí ọ̀tá yín nínú rẹ̀ àti wípé ẹ má rí sísá mi náà bí ọ̀tá yín ẹ jẹ́ ká ṣe ara wa lọ́kàn nínú ilé èmi àti yín mo fẹ́ kájọ ojú ọ̀rẹ́ kájọ máa ṣọ̀rẹ́ nínú ilé. dára ṣé nǹkan tó fẹ́ nìyẹn. tí mo fẹ́ bí ẹ̀ mi mo bí máa ṣe ṣàgbékalẹ̀ fún ẹ̀ but whichever ti máa ṣe ṣàgbékalẹ̀ mi n fẹ́ kó but one most important thing tí mo fẹ́ lórí ọ̀rẹ́ ni pé I want you to tell me everything in honest truth. I want you to tell me the truth. Baby, I've known you for a very long time. We've been friends even before we got married. So mo mọ̀ ẹ́ dáadáa, mo mọ̀ orí èèyàn tó jẹ́ ìgbà tí màmí ni kí wọ́n mú wá jáde ìwọ náà ló sọ fún mi pé nǹkan tó máa dáa jù ni pé ká mú wá jáde sọ́dọ̀ ọ̀ni kí ni nǹkan tí àjàdí ṣe fún ẹ gangan tí wàá ti ẹ dọ́ta ara yìí. a lè dọ́ta ara tí ẹ ní bàbá ọkọ tèmi ni ẹ lóòótọ́ ìmọ̀ sọ fún ẹ pé kó máa bọ̀ ń bí inú mi dẹ̀ dùn sí ah, gbogbo nǹkan tó bá ti wá látàrí mi gbọ́dọ̀ ní ìfẹ́ sí mi ní àgbàjáde ò ní problem kankan àbí ṣé ó fẹjọ́ sùn ẹ pé ìgbà tó ń jà ni. àjàdé ò fẹjọ́ kankan sùn mi ṣùgbọ́n wọn ni. even ara ta gan bójú ẹ ṣe máa ń rí sí àjàdé yẹn ó jẹ́ òkè bẹ́ẹ̀ sàn mo dẹ̀ mọ irú èèyàn tó jẹ́ mo mọ bó ṣe níwà tó dá sí gbogbo èèyàn tó mo mọ bó ṣe kóyàn mọ́ra tó tó bá sọ mi pé kò sí nǹkan kan mo gbà ẹ̀gbọ́n sí i o but tí mo bá find out later pé nǹkan kan wà ó máa dùn mí gan-an. Good night. nǹkan tí mo gbé lọ́wọ́ ẹ̀ pọ̀ nìyẹn àlẹ́ rù tí mo mú wọlé sínú ilé mi tẹ̀ta ló mú mo gbé lọ́wọ́ ẹ̀ sí orí ẹ̀yìn ní ṣọ́ra àwọn òbọ̀ ọmọdé wọn bẹ̀rẹ̀ sọ̀rọ̀ adébọ̀ ló mú sí. wà àgbà àgbà fún sí elépo yín ni ṣé o máa dì ní ṣé o mú mi ṣeré ni. náà ọmọ ṣẹlẹ̀ wọn fún ẹni just two hours kiri tí o bá mẹ́rù yẹn jáde tó o bá mẹ́rù yẹn jáde wọn ní mẹ́sẹ̀lẹ̀ fún mẹ́sẹ̀lẹ̀ fún máa wò ṣe tó bá ti wò ó ṣe fún mi máa bójú ẹ̀ jẹ́ máa tójú ẹ̀ mọ́lẹ̀ á disgrace ẹ̀ níwájú àwọn òdòdó kúrò ẹ̀ káàkiri àbá ẹ̀jẹ̀ sínsìn àìkọ́ yẹ̀yẹ̀ ìṣọmọjà ẹ̀ ò gbàgbọ́ ọmọjà sí ni ò gbàgbọ́ ọmọjà tó bá ti mẹ́rù yẹn wá máa fomi kọ́ta ṣọ́ra fún rẹ̀ máa fi bẹ̀ nú ẹ̀ bọ́dì àyà kórìíra ẹ̀ sínsìn ọ̀fáàmù ni o ohun dẹ̀ ni ọ̀rọ̀ ni ṣorí wà táwọn olóògbé ẹjọ́ kúrò ẹ̀ káàkiri wàá kó máa disgrace yẹ adé mẹsẹ̀ máa jù ok ó dà mo ti gbọ́ mo ti gbọ́ wàá mọ̀ pọ̀ ọkọ̀ ọmọ yẹn máa ń já lójijì ọkọ̀ ọmọ yẹn mi àti ọmọ ajá sì sì wàá rí ṣẹlẹ̀ ó ní kò sí wàhálà mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ọ̀rá. àlàyé à kẹ gbójú mi ẹrù yìí sẹ́. ọ̀la ẹgbẹ́ yìí kọ́ ẹ kẹrù jẹ ní kálá kẹrù jẹ ní ẹ bá ti máa lo lẹ́wù yẹn fúnra yín ìwọ̀n ìjà lè rè ṣe báwọn lẹ́wù tẹ gbà ń bì fún náà lẹ́yà fẹ́ mi tẹ́mi kan fi gara ń lò. àlàyé bọ́lẹ̀ bẹ́ẹ̀ kí ló ń sọ náà èèyàn mẹ́rù ló gbẹ́ òun sọ pé kọ́ filẹ̀ àlàyé páàpù kan ọmọ ìyá máa já ẹni tí máa fọ́ dànù òun sọ pé kí ni. wà wà sọmọpọ ọmọ ìyá wọn náà ń sọ̀rọ̀ kí ni ti yẹ gan-an. díẹ̀ díẹ̀ o kí ló wá kùn gan-an wáyé tó ń kí ẹ̀kọ́ ẹ̀sìn wájú orí ìyá ọjà wo. mi ò gba owó aláyẹ mi ò gba owó ní wálé olórí aláyẹ pápátá. aláyẹ ah, aláyẹ ni bọ̀bọ̀ yìí jẹ. Ah! mo ní ọ̀gbìn mi lẹ́rù ìlú ah! rẹ̀ kí ẹ̀kọ́ ẹ̀sìn wájú kí wa ọrùn ẹ̀ wá. aláyẹ kí bọ̀bọ̀ yìí kó bàtà sórí kó máa sáré. wà á máa ṣe èmi ò ní jísù ti yá pé ọmọ ìyá mi lọ́dọ̀ tí o bá ti ní ẹrù yẹn lẹ́wọ́ ni máa rọ̀ sí. aláyẹ tí a bá ti fẹ́ mi. o lè máa dọ̀tí ẹ̀ máa bisikíìtì máa bàjẹ́ o ti yẹ ẹ̀ sí. bí o bá ṣẹlẹ̀ ní láì ò sọ̀rọ̀. wà á kí ló ṣe yẹ gan ṣé lórí ọ̀rọ̀ obìnrin náà nìkan pakuru pakuru mọ́ wá iṣu ẹni ló tọwọ́ ẹni gbogbo ọmọ ìyá wọn lélẹ́ yìí o kí ló ṣe yẹ gan. tó bá yẹ pé aláyé tó bá yẹ pé bóyá o tẹ gbé pé a gbé bàtẹ́ kan síbi kan lọ́mọ yìí lọ gbé tó lọ di pé everybody wọ́n lọ yí epo lọ wọnú náà. Ah. aláyé tí kò dìde bá dìde. ó ń paná sísá mi ọmọ wa kápá ọmọ wa kọ ṣe. òtí rí ah. ní o. ọ̀rẹ́dẹ́ni kò kó bàtà sórí àìní ayé rẹ tún jẹ́ kí bàbá yìí máa ní side life mọ́ sí ìdẹ́nu sọ̀rọ̀. ìyókù ọ̀rọ̀ nílé ìlà àlàyé bá mi díje jẹ. ọmọ bẹ́sẹ̀ sọ̀rọ̀ ọmọ bẹ́sẹ̀ sọ̀rọ̀. báwo ni díẹ̀ báwo dẹ̀ níbi tẹ lọ. kí ló this is for you. for you. àṣé mo lè ra nǹkan hey, hey, ẹ jọ kí ló ṣẹlẹ̀ mi ṣe wà are you alright? Hey, hey, hey. so gbogbo nǹkan tó ń pick látẹ̀kan torí ẹni tó ṣe ń pick ẹ̀rẹ̀ mo rò pé sọ mi pé èèyàn kan sọ ẹni tó ń pè léèyàn rè ilé Ma worry ó máa affect ẹ ó máa affect ẹ in a big time big way gan Papa. yeah excuse me. Eh, Ajadi, fọkàn rẹ̀ balẹ̀, I will talk to her. Sister mi. pẹ́ lọ àjàjì jáde lórí láti jẹta. kò ṣẹ̀ṣẹ̀ máa ń lọ bẹ́ẹ̀ ìgbà mi lè lọ fún five days six days ẹ máa ń lọ nìyẹn ìjọ tó bá dẹ̀ máa wálé tó wáyé kó jáde láàárọ̀ tó bá máa wálé bí aago kékeré ló máa wọlé bí ẹbí three two adé ti jó kẹ́rí ọjọ́ kan wà bẹ́ẹ̀ pé ìgbà tó máa dé ní nǹkan bíi two thirty tó fo fẹ́ǹsì wọlé ọlọ́run ní káwọn security máa ti yìnbọn fún ọlọ́run ló ní kí n ta jíjọ I am very unhappy with you. I am not pleased at all àjàdí ń ṣàdúrù nǹkan tó tó bẹ́ẹ̀ ó dẹ̀rọ kó yẹ kémi mọ̀ jọ kí ni rísì tó rò pàjáde fi ń gbọ́dọ̀ wà náà ṣé bí torí kí ni máa mójú tó ni màmí ṣe ni kó máa bọ̀ lọ́dọ̀ mi ọmọ wọn wà lọ́dọ̀ mi èyí ojú mi ò jẹ́ kó tó because ọmọ wúrú wa yẹn ò jẹ́ kí n mọ̀ ọ̀ni i'm not pleased with you ìwọ tó bá jẹ́ pé àbúrò tiẹ̀ gọ́gọ́gọ́ ni bí màá ṣe ṣe iná ni màá ṣe ṣe náà. i'm sorry. oh you are sorry o. tí wọ́n oh. ní máa fẹjọ́ ẹ̀sùn máa darí ọmọ ìyá méjì rú o èmi ni mo fẹ́ fẹjọ́ ojoojúmọ́ lájàjì. ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ òde ẹ̀ tó ń múnú bí mi sí fọgọ́sẹ̀ kálábùrò tiẹ̀ ní kọ́ bí mo ṣe dín pẹ̀lú àjàdí náà ni mo ṣe dín pẹ̀lú àbúrò ẹ̀ náà. this is my house tẹ́lẹ̀ tí bá lọ ṣẹlẹ̀ kọ́. ọ̀dọ́ ọmọ ìyá mi kan ni mo ṣeré lọ so mo wá gbọ́ra mi àkàngbà pé sùlọ máa pọ̀ kí n bá wọn ṣeré rẹ̀. àti wá ò ní. àti jẹ́ta ni sá. ayé àwọn ọmọ ìyá ẹ̀yà ò lè dá olórí burúkú ni wọn bí wọn lọ ṣe jó olórí burúkú wọn rí pé olórí burúkú ni ẹ ọmọ èjẹ ọmọ kan táwọn ẹgbẹ́ ń ṣe ń gbòòrò o tó báyìí òun rìn ìlú o jáde fódìdí ọjọ́ mẹ́ta láì ní gbàṣẹ kọ̀kọ́ now I want you out of my house this minute are you deaf. are you deaf? Get out! Go away and never come back to my house. Olórí oh, buruku ọmọ. What? What? Leave me, please, leave me alone. Only just leave me alone. Wọ́n not jẹ̀bi now. Oh, jẹ̀bi go an and I'm mad at you. Èmi lẹ́jọ́. Oni. Oni. Ṣé ẹni ẹlẹ́lẹ́yà bí? Bàbá olówà láàrin yẹn àti wàhálà yẹn ọ̀rọ̀ kò sí orí ìwọ lè máa lọ gbà ẹ. ok bàbá ẹjọ má jẹ iṣẹ́ yẹn pé ọ jọ. iṣẹ́ ò lè pè é ti yẹ fi gbéṣẹ́ fún wa nìyẹn ìwọ máa wọrí máa lọ tiẹ̀. ẹ máa lọ ọkọlọkọ báláǹsì wa. òye bí bàbá yìí sọ bẹ́ẹ̀ lè máa rí. operate according to my instruction let's go. movement to military olùmíwúfà. Okay, that's all right. I'll be there right now. Hello, lady. What's up? Ah, bye. Mm-hmm. Bye. Yes, I'm my friend. I'm sure Apa. Let's go inside. Ah, I'm in the haste. Ọlọ́run, mo ní case kan lọ́fíìsì ní àná ṣe ń sìn. Since, since, mo gbọ́dọ̀ tó ọ́fíìsì. The next party, we go gbọ́dọ̀ ọ́fíìsì. Jọ́ mi ah, ah. So baby, I have to go àǹtí ẹ̀rọ tọ̀rẹ́ mi. Ah, ẹ ká sàn tí a pa àwọn ọjà dín kọ báyọ̀ bìtẹ̀ àtàwọn ọmọ ẹjọ́ má bínú maybe some other days má lè ráyè àtẹ́sìn ìgbàdá ṣẹ́gbọ́n ìjọ. ló wà nílé lọ a máa dúró díẹ̀ ni o ah. some other day kọ eh, ṣó máa pẹ́ ni. mi ní pẹ́ but have to be wo wo torí have to be there mo ti rẹ ọ̀rọ̀ dàlí má pẹ́ àtọ̀wọ̀ mi bínú a máa dúró díẹ̀ ọ̀rọ̀ dàlí pẹ̀lẹ́ ṣáà máa lọ mo rí pọ́pọ́ ẹ̀ ò sí ń bímọ àwọn oníṣẹ́ ìjọba wa làwọn pọ̀ ọ́ gan. wàhálà yìí máa ṣe é sẹ́. ah we have to wait ni àbú fẹ́ máa lọ ni. ẹ eh, lọkẹ eh. nǹkan tó wà lẹ́yìn wà eh, important. so i have my key. Oh, okay. presentation yẹn àwọn mi bẹ̀rẹ̀ mo lè bẹ̀ kí n ga ẹsẹ̀ ìkẹ́ lọ ṣiṣẹ́ ìdílé mi ṣe ẹ ṣe bí gbà yẹ pé mo wà bẹ́ẹ̀ dàgbà ẹ̀kọ́ Andrew uh, laptop and insecurities wọn yẹn tó máa hide nígbà bí ṣe wa ò o ṣe wa mọ o ṣe wa dáa o òun á nílà gbé lárugẹ o náírà ní àní kọ náírà ní àní but at the same time àwọn aláàpò àgbà àwọn afọtọmọlọmọ jẹ má lọ bá tiwa. àní rìn kò wọ yẹsì àmì tó ṣọ wa so just go there watch in and out bá ṣe lè wọlé bá ṣe lè jáde yẹsì wo yẹn. Um, Lord, I want you to work like a bouncer. Uh, you will lead the school ah. of power. Láti lè bá wọn lọ, wọ́n lè present àwọn ọmọ àwọn tí àfẹ́ ṣe presentation ìgbà fún bó mi guide àwọn guys láti lè present nǹkan tí wọ́n fẹ́ present fún àwọn people ẹ láti lè gba result ọ̀tọ̀ bá pèsè tán. orí mi dẹ̀. ó ti yẹ ẹsìn. ọlọ́run. gbogbo gẹ̀. ọlọ́run ẹ̀ṣẹ̀ wọlé jíìmù. ọlọ́run. wọ́n lọ sàbí. sàbí. sàbí. àti ìwà ẹ̀sìn. so i must. olórí guys so that's what i want you guys to do for me tomorrow. omi ò sọ pé mi ò lè sí pẹ̀lú yìí o. ok wọn á fi ṣùgbọ́n in case tí bá sí pẹ̀lú yìí ẹ ṣiṣẹ́ yẹn. iṣẹ́ ọ̀ṣà àti ṣé lẹ́kùnà ló fún ẹ lọ́la family virus in our colleague Ashram. Like, we can do another substitute. About the old pattern time, I wanted to show I want to know the pattern time. Ah, túbọ̀ mi là ló máa dá ọ ṣe. Ẹ túbọ̀ mi là túbọ̀ mi là túbọ̀ mi là. Ó yẹ pé túbọ̀ mi là àwọn ọjà. Ẹ mọ ọkọ ló máa ṣe ìlànà yìí. Gbogbo bí kí n kọ́ kí kọ̀tà wá ṣàtẹ̀ ṣe ṣá. Inú gbogbo àwọn ìmílà tẹ̀sán ẹ ṣàfihàn sí palẹ̀ dé ìrọ̀rùn àfi jù ṣẹ́ ti ẹ̀ ń bọ̀. kí ni kò máa du iṣẹ́. Ah, eh. ọmọ tó ń du iṣẹ́ ọmọ ọmọ tí yóò yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n wà tó ń lọ sí ọmọ tí máa ti ta lórí má ṣe lè tán àbálò. Ah, eh. tó bá mi kọ àṣírí ni. ó yẹ ẹyin guys bá mi kọ ṣẹ́ kó máa gbowó. guys ìgbà tí mo máa lọ sí náà friday fún ọdún ọlọ pẹ̀lú dsc mo kàn fẹ́ kí alábàbá kí tún ṣe kí clean up mo kún wọn lọ suspect. ẹ ẹ tó bá lọ fún wọn. Yes, but, uh, ah. but what did what? Yeah, that's it. But yes, yeah. Yeah, like we are. O ti gba o gba wa ah. O ti gba lórí ẹ̀. Lóde lóde ìjọjogún gba ni àwọn ọ̀gá ò gba. Lórí ẹ̀ wá ìdójú ọ̀tẹ̀lẹ̀. Àjogún gba ni. Ah. Ọpọlọ orí ẹ̀. Ẹ̀rù ọmọ mi ò fat. Ẹ̀rù ọmọ mi lẹ́nu iṣẹ́. Olórí ilé ìgbàwó ah, ah, ó ti sáré. Ẹ̀yin gàdí so. Àsìkò àsìkò àsìkò ọ̀tà ti dé. Ẹni fọkọ. Ẹ̀fọ́ ṣíṣà máa fà ṣíṣà bí wọ́n tó ṣe lọ́dọ̀ sí. bàtà ló kọ́ sórí lọ́dọ̀ sí. máa gbé ṣíṣà sórí kí ló ẹ. Ah, ah. guys fọ́fọ́ na fọ́fọ́. any don deal wey no come to fọkọ fọkọ big time big time fọkọ Ìbàdàn olórí àmà ló fọkọ ọyà fà yìí. ọgá ẹgbẹ́ ààrẹ ọgá ṣíṣe ààrẹ omi rẹ̀ omi láta omi ẹ̀ gan tó bá ń wọ̀ ẹ̀ omi láta. so funny ẹyin lè ṣe ẹkú dìde. that reminds me please màá tí mò ń wọlé lọ lẹ́ẹ̀kan mo rí káwọn bì kan kan dọ̀tí most especially. eléyìí kí ló tó ṣe jẹ́ káwọn girls ẹ̀ kàn nù. a máa dà fún yín ṣé báwọn kan wà tọkọ máa ń báyọ̀ gbélé tí wọn ò ní làákàyè wọn ò wúlò fún èèyàn lẹ́pọ̀ máa wúlò fara wọn wọn kàn máa sùn kàn máa jí kàn máa jẹun kàn máa ṣòṣì ṣòṣì rinrin wèrè kiri. àwọn onírànù tó dúró yìí ni gbowó oṣù ni. but àbúrò ọkọ ẹ lẹni ìnáwó kọ́ ló yẹ kó clean àwọn ọmọ ọ̀dọ́ lónìí. ọ̀gá ò ṣe kúrò lórí àbúrò ọkọ ni ta ni. ìṣe báwọn àbúrò ọkọ tó bá nílà ká èlèyàn máa ń fún ní àwọn àwọn kí lorúkọ ẹ kókó ṣerú àwọn eléyìí. ẹ jẹ́ ká máa ẹ máa lọ. ó oh, understand nǹkan tí mò ń sọ a ní wọn ní làákàyè gbogbo tó yẹ kó fi gbọ́n ti fi dín irun mi ò rí mọ kọkùnrin máa fà irun. ẹ tí kì í di kò lè pẹ́ lé má máa sọ̀rọ̀ sáwọn àbúrò kan bẹ́ẹ̀. àwọn eléyìí ló máa lè lò ó fọ́ níṣẹ́. àṣewèrè òní ni mo. ó sá wọlé ó sá lọ eh, eh, eh, ṣàbúrò ọkọ dẹ̀ lélẹ̀. eléyìí eléyìí tó fura irun yìí. tó darí pọ́n ni àti àwọn èèyàn tiẹ̀ wá ń tíǹtì irun àwọn tó nírun tírun wọn dé bí òun tó pé bí ni irun ẹ. tírun ẹ dàbí half plot. <laughs> irú ìmọ̀ my dear mọ nǹkan tó máa ṣe gbogbo àwọn díìzẹ kó kó gbogbo ẹ tún báyìí kó fọ kó mọ gidi. má dà lóhùn o má kó pátá fábúrò ọkọ ẹ e fọ o ẹ e kò yẹ kó tún máa support ẹ e, ó yẹ kó bá wí ni o. Ah, ọjà mẹ́nu kú ọ̀mẹ́ta ló máa lé mi kó eléyìí. ṣé bàbá ọkọ lè lè ní wèrè ah. járe kọ́ ah. bàbá ọkọ. oṣù má ṣe bẹ́ẹ̀ má dà lóhùn o. ẹ ẹ bàtà eh, mi ló kẹ tẹ́kì ẹ o. àjàdé kí ló dé tí ìjà wa àti sísá mi wà lè tó ilé kí ló dé láì ṣe pé ìpara yín ló mú àbí ìgbà kankan ló wà ara yín ah, gbà tó kọ́kọ́ sọ fún mi lọ́jọ́ yẹn mi ti fi òkè bóyá eré ló ṣe ni because it's getting out of hand <sighs> ẹ ti ń pọ̀ jù. Ah. Ah, dára ṣòro tí n bá sọ fún ẹ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣe àǹtí ẹ̀ gbọ̀ngàn ó yé mi rọ̀ nípa fún ẹ nǹkan tí mo ṣe fáǹtì yìí gbọ̀ngàn yé mi àwọn Yorùbá níṣẹ́ ní bí òun ògùn rẹ̀ tí n bá tiẹ̀ ṣàǹtí oyin tí wọ́n máa pè mí pàá jáde o mi nǹkan báyìí báyìí báyìí ló ṣe fún mi màá dẹ́mi kọ́ máa bẹnu màá tọ́ síbẹ̀ èyí tó ẹ̀kọ́ fi ṣe oríṣiríṣi ìwà lọ́kàn wú sí nínú ilé bóyá kí wọ́n fún ara ẹ̀ kó bá mi bèrè lọ́wọ́ àǹtí yẹn pé kí ni mo ṣe fún wọn àti pé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ wọn. bóyá kí n lè pe ọkọ wọn kí n explain nǹkan tó ń ṣẹlẹ̀ láàwọn náà kúkú mọ̀ bẹ́ẹ̀ ṣe jọ́njà bóyá wọn máa lè bá yín sọ̀bẹ̀ẹ́ ṣe nǹkan tí mo lè ṣe báyìí. no no no Lara má gbìyànjú ẹ má lọ ṣé ọ̀rọ̀ fèmí àti wọn lẹ́bi. hello ay baba no wọn sì jà mo ṣe machine, wọ́ṣùn mo ṣe ń gáfà náà ẹ ọ máa gbẹgbẹ kọjá ń sìn ọ máa gbẹgbẹ kọjá kó kí wọn àsọmọ ikọ ṣáà mọlẹbí jẹrìí ẹ àgbáyé. ẹ̀lú aláyé ay bàbá àwọn méjèèjì wọ́n ti wọnú mọ́tò nsìn wọ́n ti wọnú mọ́tò nsìn ẹ̀ẹ́dẹ́gbẹ́kọ̀ tẹ̀lé wọn jáde kẹ́ bẹ́ẹ̀sì wọn mọ́lẹ̀ nínú àwọn àpàkì nsìn ọlọ́run. ẹ̀mí gọ́dí sẹ́ẹ̀tì o ẹ̀bọ̀ kí n tó kálú sọ̀rọ̀ jù ak forty seven yẹn ẹ̀kọ́ tóbi ẹ̀kọ́ pọ̀ díẹ̀ àbí ah ẹ̀kùn rẹ̀ rí fork fork fork fork bọ́ ẹ̀ mọ́ tó máa ṣẹlẹ̀ ní pé ẹ̀kùn try ẹ̀yẹ́ kí búlẹ̀tì yẹn kó ṣe kí ni kó yapa tó ti yé yín gọ̀sálẹ̀ ìlà sàn ah <laughs> ìgboro gbọ́dọ̀ mọ̀ o a gbọ́dọ̀ paint àwọn yẹn ní red ní wọ́n gbọ́dọ̀ mọ̀ pé àwọn ọmọ pẹ́ ti kí wọ́n ti wà rán ṣé òun fọ́ ni ọmọ pẹ́ wàá gba yìí wàá gba yìí ẹ ẹ ká pàdé ní tea lounge ànọ́bà forty seven ni kò dẹ̀ tún padà sẹ́yìn nọ́mbà forty seven Oyèkúnlé street ní tea lounge bar ní governor road ibẹ̀ gan iwájú ẹ̀ gangan jẹ́ ká pàdé bẹ́ẹ̀. Uh, afọ ẹ máa rí mi very soon. agbáyé agbáyé agbáyé. dálẹ̀ gbọ́ngbọ́n aṣọ ẹ máa gbà. etí mi ò tán mi jẹ yes nínú nǹkan tí mo gbọ́. AK-47 ìbọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ bullet. so a jẹ́ wípé nǹkan tí mò ń rò sí bọ́bọ́ yìí ó tọ́ ni this guy is an armed robber. oh my gosh you get it right so bọ́bọ́ yìí armed robber ni. nǹkan báyìí tí má ṣe bíi pé mi ò gbọ́ live àwọn èèyàn wà stake ibi tó lọ́jọ́ ti fẹ́ lọ́rọ̀ tẹ́ni tí mo mọ̀ bá wà bẹ́ẹ̀ kọ́. Yeah. Good afternoon. Yes, sir. Um, sorry, please. Is that the state police? Oh, good ẹ ẹ wo ẹ má wọrí nǹkan orúkọ ẹ má wọrí nǹkan orúkọ mo ní information kan tí mo fẹ́ pass across ni mm. yes mo i overheard something ó ní àwọn bòbó kan tó ń sọ̀rọ̀ nípa ak forty seven yes ak forty seven pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ bullet wọn náà fẹ́ lọ rob àwọn máa ṣàwọn èèyàn léṣe wọ́n ṣàn sóríṣiríṣi ní nǹkan bíi eight thirty sí nine lálẹ́ náà sọ pé àwọn lọ síbẹ̀ address Number forty seven yeah, forty seven Oyèkúnlé ní Governor Road ẹ wọ́n sọ̀rọ̀ lounge kan ẹ wọ́n ní tea lounge tea lounge yeah. wọ́n sọ̀rọ̀ tea lounge ẹ ẹ wò máa appreciate ẹ sá ìjọba ẹ̀kọ́ ṣàwọn èèyàn léṣe we need to save our people our country please thank you very much sir ẹ ṣé gan yes sir ẹ dẹ̀ kúṣẹ́. Dale. Yes, darling. I'll tell you. Yes, I got you. Ah! I don't know. I don't know. What's up? Ẹ̀jẹ̀ ọ̀ṣọ́ akókó ẹ̀mẹ́ta ẹ̀kọ́tù àhà. Kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ ẹ̀? Ó jí rẹpẹtẹ ọlọ́ọ̀. Ó jí gbogbo. Jẹ́gẹ́lẹ́ jẹ́gẹ́lẹ́ jẹ́gẹ́lẹ́ ṣé pa. Sálọ fẹ́ Hello. sorry láti bò what oh, oh sorry <laughs> sorry <laughs> um, police station bo àjàdí ló dẹ̀ porúkọ ẹ̀ ok um, um, officer kí oh very well Okay, good ẹ hold on ṣẹ́rí tẹ́ bá ṣàlàyé nǹkan tó ṣe fún mi èmi àwa lè dá yín lóhùn bóyá àbúrò mi ni àbí àbúrò mi kọ́ no mo mọ nǹkan tí mò ń sọ ẹ láti sọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ fún mi èmi àwa lè confirm bóyá àbúrò mi ni àbí àbúrò mi kọ́ ẹ wọ ẹ má bọ̀dà ẹ má wọ̀rẹ́ ṣé bẹ́ẹ̀ níbi tẹ́ máa fi àwọn hardened criminals sí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ tí ìrìn mi bá gbà kí lẹ station ni oh beautiful ṣẹgbọ́ tí ní mi wá gbàgbé màá wá màá wá. wọ́n lọ ti mú àjàdí sátìmọ́lé àwọn ọlọ́pàá. at last jọ ṣé a fẹ́ sọ pé congratulations ni àbí báwo because <laughs> ọmọ má pa mí ọmọ má pa mí tó bá yá àdé ọmọ má pa rẹ̀ àwọn yorùbá náà dẹnu máa ń sọ wípé àkínbá ní tọ̀hún káfa ní tọ̀ ya ó ti tíra ìtòrí rẹ̀ ọ̀gbọ́ yìí náà kò jẹ́ kó máa gbé bẹ́ẹ̀ o. wọ́n tẹ́gun náà sọ ni pé kó máa sùn but i'm just worried about my mom. ó sùn àgbà. mi mọ ọgbọ́n tí màmá lè máa ń mọ̀ mi fẹ́ kọ́kọ́ wọn wà lókè. mọ́ mi máa wọ òkè àkànní jẹ́ kọ́ mọ̀ ni ó ní láti wà ń bẹ̀ bóyá ọpọlọ ẹ̀ á pé kò yí ẹ. èmi tọrọ wa gọgọ nìyẹn bí màmí ò ṣe ní mọ tó bá gbìyẹ wà lè ṣàlàyé fún ọ pé à kò available wọn lè rí chẹ́nsìn o bóyá ó ń ṣe wá ṣáà wá nǹkan kan sọ wọn pé ó ń ṣe nǹkan lọ́wọ́. má wọ ìfìyẹn dá mi no bo ohun yẹn kó tẹ̀lé three months kó máa gbé bẹ́ẹ̀ kó gba tẹ́gùn bẹ́ẹ̀ bóyá alẹ́ straight. ó dì sáà kó wà bẹ́ẹ̀. jẹ́ kó gbé bẹ́ẹ̀ náà. wọ́n ní káwọn ọlọ́pàá kan fi síbẹ̀ tí ọ̀nà mi bá gbà bẹ̀ wá wá bèrè. ìyẹn wà ọ̀rẹ́ bó ṣe sọ yẹn ló ṣe dá ìyẹn ọmọ òwe tá yóò máa lè. ó ti burú jù ó stop on a máa ṣe gẹ̀gẹ̀ dáadáa bí ìgbà tẹ. ó dún mi kó mú dájú wa ah, ó dún mi kó mú dájú. àwa I don't know. Madam, yes. we really appreciate your efforts for information tẹ you wa. because tábàlì ìròyìn báyìí society wa crime rate tó ń high yìí ó máa reduced drastically Ali, lè cover together honestly but to my own surprise if I a search àwọn guys yìí nǹkan tá a we searched nook and cranny even we searched their phones their laptops and what have you i connect network providers láti make more research lórí information tán fún wa ni pé these guys jayéjayé lásán ni wọ́n jayéjayé kọ́ máa groove kiri tó jẹ́ pé ayé tán dẹ̀ jẹyàn náà má yẹ kó tibẹ̀ ó lè kó bá wọn ṣá it's none of my business AK-47 drink and this as bullet Laban labanimoto nothing else. I think there's a mix up somewhere because eh, mo gbọ́ ni mo gbọ́ ngbà tó ń sọ ni pé kókó AK forty seven kó kọ̀ kó jẹ́ káwọn búlẹ̀tì yẹn náà pọ̀ so ẹ̀yin sọ fún mi ń sìn pé ọtí lásán ló ń sọ̀rọ̀ pẹ̀. exactly can I refer to as AK forty seven nìyẹn. But Patanda refer to as bullets No, lédè but why tell you suspect ìjà dé. a dà fún yín. gbẹ̀rù lákẹ́jọ lọ́tà. ìgbà tí sáyé. ti tó wọnú aláyé ti tó ti tó ti tó. ó rẹ̀ ẹrù sọ́wọ́ agbáyé ilé náà wọjà hmm. ó wọ náà ó ṣá pranpran eh, ó ṣá propa ó ṣá gan ó ṣá náà wà kò ní bàjẹ́ ẹ̀wọ̀n mi wọ̀nyí ẹ má jẹ ká pẹ́ mi bá o. ká má pẹ́ ọlọ nígbà tó ti ṣe tán kò ní má jẹ yéé tó yá. hello àwa lè sọ lè wá lọ tán kò wá bèrè lè pé àwọn aládùúgbò ẹ tó security fún yẹn kó máa pariwo olè olè olè tí má gbọ́ owó kí tó gbọ́ lé lásán wọn á lé gbogbo díẹ̀ wọn á lé sórí ìta torí gbogbo ìtòṣù tó ṣù bọ́ńbọ́n mi tó tó tó yàn kọjá tó yàn kọjá géèjì yìí máa bọ́ńbọ́n mẹ́sìlẹ̀ tí ò dá bí ẹ̀kọ́ gbowó lásán. báwo ni ẹ ṣe wá connect pẹ̀lú àwọn tó rè fún yín. ṣe nígbà táwọn olórí burúkú yẹn wá ń gbà yẹn wọ́n mú aago mi lọ. àfi bí ọkọ mi ṣe má burú ẹ̀ dé ìgbà tí màá bọ́ lọ́wọ́ aago yẹn ni mo rí lọ́wọ́ ẹ̀ mo dé dágó mi mọ̀ dáadáa èmi mo ní mo dé ti lò for years. ẹ bá aago lọ́wọ́ ẹ̀. yes aago táwọn guys yẹn mú lọ lálẹ́ ọjọ́ yẹn. so we are, we are I, it seems we are now on the right track now. Ajadi, báwo la gbé ṣe dọ́wọ́ <laughs> Talk to me. Sir, ọgọ́ ọlọ́pàá, gẹ́fẹ̀ mi ló fún mi láago, ó kọ̀ fún mi ni. Gẹ́fẹ̀ndẹ. eh? rọ ni bọ̀bọ̀ yìí o, bọ̀bọ̀ yìí ń pa Eh eh eh eh bínú, èmi rò bóyá nǹkan tó ń sọ yìí òótọ́ ni, èmi rò bóyá òótọ́ ni. Ajadi. Kò sóbìrì nínú àwọn tó wá sílé mi madam now this case is getting more interesting wọ́n dẹ̀ ní tí náà bá tán láṣọ ẹ̀jọ̀ ń tán lè kan náà so we know the next thing to do a máa arrest ọmọ yẹn ni girlfriend ẹ̀ yẹn a máa arrest ẹ̀ then a máa mọ obìnrin tó bá tún kù sí we know the next thing to do ah wow Ajadi are you sure pé girlfriend ló fún ẹ. sir girlfriend mi ló fún mi láago. tá a bá make findings wa tó yẹ pé girlfriend kan ló fún ẹ láago yìí ó mọ you are in trouble. mo lè má parọ́ fún yín. kí ló tó lè parọ́. kó ló fún mi. ẹ ẹ mr abdulhadi salam yes sir. ẹ̀yin náà rí báyìí. lórí bọbọ tẹ ẹ wò kò ń ṣe criminal dáàdì criminal yìí òun bọbọ yìí then ẹ lè blame bọbọ yìí nǹkan tó kàn kó bọ mo fẹ́ get it right o look náà lè ṣe a máa sọ fún wọn wọn máa máa ṣáà wọn máa máa wọn máa but this time however i'm not going to tolerate it with any of you any longer eléyìí stop looking at me òní á dín criminal ní bọ̀bọ̀ ẹ̀ òun ló dàbí tiẹ̀ kó bá tiẹ̀ because àbúrò e ló máa go tó fún bọ̀bọ̀ boy àbúrò ọkọ ló fún lágo. nítòótọ́ ni aago bọ̀dá mi lèmi pé tèmi fi mọ ìgbà tí mo dẹ̀ máa mu tóun lọ́wọ́ mi ó lóun láìkẹ́ mo bẹ̀ fún un bọ̀dá mi ò dẹ̀ sọ fún mi pé ọ̀wọ́n jí ni o àbí ṣé mo mọ̀ pé ó lè ní. ṣé wọ́n sọ bẹ́ẹ̀ pé mò ń jalè àbò síkì ni. ṣé wọ́n tó wa. ọ̀gá ọlọ́pàá. àbí language akin ló ń bí báyìí. ah bọ̀dá mi. torí ìgbà tó try yẹn ó máa ń kí n rọ́ọ̀tì ní jail ọ̀nà honestly hmm. máa try yẹn so Mr. Bolaji bọ́rọ̀ ni ṣe jẹ́ ní ṣe rẹ́ bọ́ọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ní pé eléyìí ó máa lọ sí kóòtù mo àbúrò yín láti béèlè ẹ̀yọ́ àgbà béèlè. ẹ mọ ọgá ọlọ́pàá ọwọ́ mi kọ́ lẹ ti bá aago náà ọwọ́ òun lẹ ti bá aago wọ́n sọ pé ní gbégbó lọ́jà kọ́ ló lè bí kò ṣe ń tọ́ba lọ́wọ́ ẹ̀ ẹ̀ tẹ́ka ẹ̀ tẹ́ka ọwọ́ ló lè ọkọ̀ ọwọ́ ló lè ọwọ́ lè ọwọ́ lè ọwọ́ lè ibi tọ́. ọ̀dà tí mo adé kọ́tìnà adé bàbá adé ilé ẹjọ́. so ẹni alẹ́ ìgbà bẹ́ẹ̀ ni ìgbà bẹ́ẹ̀ lè bá. then tabani there any further information látọ̀dọ̀ ẹ bá wọn padà. gbogbo ìgbà tí ẹ bá ti fẹ́ kí ó yọjú sí àgọ́ yín i make pé ó wà available ẹ ṣe gan honey um, i am not happy with you ó fi pé àbúrò mi ṣe nǹkan báyìí ó dẹ̀ rò pé bóyá kó sọ fún mi. ó tún fi wá ó dà ó dà kéèyàn fún ọlọ́pàá ní information tí n bá rọ̀ dáràn kódà tó bá jẹ́ pé mi náà lọ dáràn mo expect kò sọ fọlọ́pàá so ó dáa ṣùgbọ́n ó sọ nǹkan kan fún mi lórí ẹ̀ kò wá ń ṣẹ̀bi ẹ̀ wọ́n sì mi ò bínú sí ẹ mọ́ mo ń bínú sóun eléyìí ọmọ àlè ọ̀gọ́lọ́pàá tí kì í bá ṣe pé òfin òfààyè gbà mí mi ìbá sọ pé kẹ́ ẹ fi sí àmọ́ yẹn kó wà lọ́dọ̀ yẹn fún six months kí àjẹ dáadáa kó rí ẹ pé ẹ wo bó ṣe rí ẹ wo mo rí ẹ tí kì í bá ṣe pé ọkùnrin tí kò fẹ́ ṣe é ṣe tí ò mọ̀ ṣe ajé ṣe kéèyàn dàgbà tó báyìí kó má ní làákàyè ní èjì ṣe bóun ló yẹ kó máa ra nǹkan fún girlfriend ẹ ṣé yẹ kó tọrọ aago lọ́wọ́ girlfriend débi pé ìyẹn máa kó wà láṣẹ lọ́rùn. bọ̀dá mi mo kàn kó aago yẹn jẹ ni. ṣé ọgbọ́n bá fẹ́ ní idiot mo ti máa ń sọ fún ẹ tipẹ́tipẹ́ pé máa la orí ẹ̀ mọ́ gírí lójú ọ̀gọ́ ọlọ́pàá ni máa ti la orí ẹ̀ mọ́ gírí sí. it's okay sir it's ọmọbìnrin náà lè òun náà ò lẹ́jọ́ pẹ̀lú yín náà. nígbà dá o ní ká ní bóyá oníwà tó tutù ní tíwà ìbá dáa ni ó possible kí ìyàwó mi béèrè lọ́wọ́ ẹ pé ah bọ̀dá alápájá ṣe ra bo yìí ni kó fi mọ ibi tọrọ ń lọ ká fi róò tọrọ bọ̀dá mélòó kan ló fi ń sọlé. madam lóòótọ́ ó dáa kéèyàn aráàlú kẹ́ máa fún ọlọ́pàá information but any information tó bá fẹ́ máa fún wa ẹ máa make sure jẹ́ ni ẹ máa make findings yìí pé nǹkan tẹ́ ṣe pẹ̀lú AK-47 ọ̀nà AK-47 yìí yóò sí formation of character náà pè ṣe understand ẹ jọ help wa ká náà lè fi fọdà. ẹ ṣe ọ̀gá ẹ ṣe ọ̀gá iná rí pé misconception ló wáyé láàrin méjì aago yín sìn exhibit lẹ pé a lè máa mú lọ. ẹ lọ ẹ lè mú lọ it's an exhibit. ẹ ṣe gbọ́sà. ẹ rò pé ìyàwó mi náà bí ṣe lágbára bí lóhun tábà parí kẹ tábà parí kéèsì wa lórí ẹ̀rẹ́ tìlẹ̀ sọ pé ọlọ́pàá ọ̀fẹ́